أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa ṣe àlékún àgbọ́yé wa kó sì ṣe wá ní ọmọ àlìjánà kó máa ṣe wá ní ọmọ aná gbogbo àwọn ìjọsìn wa lọ́sàn-án àti lóru kọ́lọ̀n kó gbà lọ́wọ́ wa lálá húláwàlá kù wátà ilá abdullá ìlàlíjìlá ọdún ẹ̀yẹ́ rúṣin ọlọ́run pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run tá a fẹ́ gbé ẹ̀wẹ̀ lẹ́yìn òun ni fàbọ́ ìlú ayatul kùrùsèjì afa gbe aya tobi ju ninu qur'an aya to so ko tobi ju to lo la ju ninu qur'an o la fa gbe yo ninu adamo olohun ohun ni ko lohun an bo la fun awon kankan ju awon kan lo ninu ojo ofe olohun bo la fun ojo jima ninu ojo jima ni kini ofe ọjọ́ jímọ̀ ní kí ni ọ̀gá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nínú oṣù tí ń bẹ lọ́dún oṣù lọ́lọ́run gbọ́lá fún oṣù rọ̀mọ̀dọ́n oṣù kí láti jẹ́mọ̀ oṣù rọ̀mọ̀dọ́n nínú àwọn ọjọ́ dé tọ́jẹ́ ojúmọmọ báyìí tọ́jẹ́ ojúmọmọ ọjọ́ àràfà lólórí jù nínú ọdún jẹ́mọ́ ọjọ́ kí láti ọjọ́ àrọ́fà yẹ́wọ́n àrọ́fà òun ni khairu àyámi dúnìyà pé lójú mama lọ́sàn báyìí o lọ́jọ́ o kí èso òun o ọjọ́ tó lóore jù ọdún ọjọ́ gbogbo ẹni ṣékù islam ibùn tèmíyà àti àlàámà ibùn lọ́kọ́ yìí mú sàlàyé nínú àwọn tíra wọn. bákan náà sọ pé nínú òru òru o òun ló lóore jù gbogbo tíra tọ́lọ̀ ń wá sọ̀kalẹ̀ nínú àwọn zálà kùránì ló ṣe kí o òun ló lóore jù nínú gbogbo ááyà tí wá ń bẹ nínú kùránì ááyà tó lù kùrù sí jì òun ni ááyà tó ṣe kí ni o tọ́lọ́lá jù ẹ̀jẹ̀ àdúpẹ́ fọ́lọ́n tó ṣe àwa lọ́mọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fẹ́wárí ááyà tó lù kùrù sí jì òun la fẹ́ gbé yẹ̀wò á wo àwọn mùmọ̀jìzáàtì kan wà kàṣọ́yìí A wo àwọn àdáyanrí kan àwọn ẹ̀fà kan tí ń bẹ fún àáyà yìí àwọn àsìkò wo náà fẹ́ ká máa kà á bó láàṣẹ máa kà á kí bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ olóore àti ládá pọ̀ eléyìí tá a máa rí nínú àáyà yìí bóòlù ọlọ́run ṣe máa ń lo àyà fún ìsọ̀ tí ó fi máa sọ èmi àti yín àti dúkìá wa èyí tí mùsùlùmí lónìí tí wọ́n fi á máa wá ilé baba aláwo káàkiri táwọn àfọ oníjàlàbí tí wọ́n máa sọ fún ọ pé ẹgbẹ̀rún kùrùsì yóò ràn àjẹ́ ilẹ̀ Yorùbá mo ní ìbò one billion kùrùsì yìí kò lè ràjẹ́ Yorùbá lọ́dọ̀ mùsùlùmí tí mẹ́ni rẹ̀ ti sọnù lọ́dọ̀ mùsùlùmí tó ti dẹ́lẹ́bọ tó ti mẹ́bọ mẹ́sìn lọ́dọ̀ mùsùlùmí tí ń paláǹdà káàkiri tí ọ̀gbára lọ́lọ́ one billion kùrùsì yìí kò lè ṣe nǹkan kan fún un torí pé kùrùsì yóò tàn ká yóò tàn máa jẹ́ pé fún ni ṣùgbọ́n mú òmìnir tó jẹ́ ní ọlọ́run tó dúró déédéé sí ìdí ẹ̀sìn tó nígbàgbọ́ òdodo wájú ọlọ́run kùrùsì yóò ẹ̀yọ kan ó ti tó fún torí pé àyà tó lóore jù nínú alukur'an òun nìyẹn àáfàá ní kí ló dé tí àyà tó lè kùrùsì yóò tó jẹ́ àyà tó lóore jù al-Imam an-Nawawi rahimahumullah àfọ àwa pàtàkì ìmáàmù Nawawi ọlọ́run bá lè san wọ́n ní ẹ̀san olóore bàbá ń sọ nínú sẹ́rù sọ́yù mùsùlùmù wọn bàbá ní kọ́ọ̀là lọ́rùlámọ́ àwọn àfọ ẹ̀sìn wọ́n ń ṣàlàyé wọ́n ní ìnámọ̀ tàmọ́ yazat ayatul kursi bìkọ́ọ̀nì a àbọ̀ lìmọ̀ jama'at min usulil asma'i wa sifat wọ́n ní kí ló ṣẹlẹ̀ gan-an náà tó jẹ́ pé ayatul kùrùsí yìí àwa sàdáyẹn rí ẹ̀kọ́ òun ló tóbi jù ní kùránì òun láyà tó nípa jù wọ́n ní it is not far-fetched kèé ṣe ń tá a lè wá jìnnà ibo láwàá sí torí pé àyà yìí ìtò kó sínú nínú àwọn ìpìlẹ̀ ọkọ̀ ọlọ́run ìpìlẹ̀ kí la pè ìpìlẹ̀ kí la pè mò ń bọ̀ wá bẹ́ẹ̀ iyọ̀ ọkọ̀ ọlọ́run márùn-ún tó jáwọ́ ọkọ̀ ńlá àwọn ọkọ̀ ìpìlẹ̀ téèyàn ó fi ṣàdúà tọ́lọ̀ ó sì gbàdú èèyàn ááyà kan wá kó ọkọ̀ márùn-ún sínú ó kọ́ mélòó márùn-ún à ń bọ̀ wá bẹ́ẹ̀. nínú ìlàhíyà wàlúwàdàníyà wàlúhayàt wàlúhìl wàlúmùlk wàlúkúdùrọ̀ wàlúhìrọ̀dà wàhálì yìí sábọ̀à usulu asma'i wàsífáàt. bàbá náà wà wí wọ́n ní sẹ́yìn rí ayọ́sìn kùrùsì yìí ó kó àwọn ìpìlẹ̀ ọkọ̀ àtìròyìn ọlọ́run sínú nínú kíni o kádà pé ìlà àyíyà ọlọ́run ọ̀kan ṣoṣo ni òun nìkan ṣoṣo ló sì yẹ ká máa sìn òun ni alimaabud alimaaluhu òun lẹ tá a máa sìn tá a máa wárí fún tí ò pè méjì wàlúwàlú aníyà ọ̀kan ṣoṣo lọ́lọ́run wàlúhàyà kádà pé ọba tí ń sẹ̀mí gbére ọlọ́run jókòó rí alààyè ní lánàá alààyè ní lónìí alààyè ní òtò máa jẹ́ lọ́la òkú làwọn lánàá wọn ọmọ wa ajálààyè lónìí àtúndòkú lọ́la kan tó wá gbé wa dìde òkú ọ̀sáájú bíbi ọlọ́run rí òkú òsì ní ṣẹlẹ̀ lẹ́yìn bíbi ọlọ́run ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ táìmọ̀ kan ọ̀sáájú ẹ̀ táìmọ̀ kan ò ní gbẹ̀yẹ̀ olódò làwọn àmọ́ tẹ́lẹ̀ wọ́n ẹ̀jẹ̀ tí bá figure two ten ni mo ti kọ lẹ́tà a small lẹ́tà a capital lẹ́tà a làwọn olùgbé ọlọ kí lọ bí eléyìí káàkiri jọ lójú nínú tí ẹ sì ń dùn ṣe ẹsẹ lẹ́bù kan làwọn náà mọ̀ sórí pé lẹ́bù tí wàá ti kọjá báwọn irú ọmọ wà láyà achievement ni kó lè kọ capital lẹ́tà a small lẹ́tà a ó lè jọ́sẹ̀ méjì ni ó fi bá yàn fà kódà ó lè jọ́sùn kan tí wọ́n sá mọ̀ tọkọ̀ tọkọ̀ nígbà wáyà yóò ti lè kọ capital lẹ́tà bíi small letter sẹ́mi tí sàré máa kọ lẹ́tà lọ níwáyé ẹ̀sẹ̀ máa lo capital letter a small letter b lẹ́sùn kan nìyẹn torí pé lánàá náà aláìmọ̀kànlá wa náà àwa àmọ̀ nǹkan díẹ̀ lónìí nínú tọ́kọ́ wa ní primary school ìtẹ́kọ̀ wa ní secondary school ìtẹ́kọ̀ wa ní university àtúntò ìdàgbé àìsàn yìí sẹ́ẹ̀kẹ́ tọ́ba di wá lónìí tọ́ba ní ká lọ sí exam irú exam tá a ṣe ń gbàgbà university tá a pass tọ́ba ní ká lọ ṣé wọ́n kẹ́ni àáfà sáré wá sí exam àáfà àáfà èyí tó ráì mọ̀ká ṣe kí ni o àtúmọ̀ ká ìmọ̀ fáwà àìmọ̀kẹ́ ìkáìmọ̀ tọ́lọ́ ìmọ̀ láíláí òun ní bẹ fọ́lọ́ ilmu làázàn àáfà ní ara tí kùrùsí yìí ṣèké ni o tó kó sínú nìyẹn walmulk ká sọ pé ilé nǹkan lánìkápá ìjẹ́ ọlọ́lá lórí nǹkan ọ̀dọ́ta lọ́wọ́ jama Allah wàlùkúdúrọ̀ agbára tí ọ̀sàgbára tó tún lè borí ẹ̀ agbára tọ́lẹ̀ ọ̀sáájú ẹ̀ tọ́lẹ̀ òtò ní ṣe kiri o tí ó lè kán yẹn ayatul kursi wàlù ìrọ̀ ọba tó máa ń gbèrò gbígbèrò kágbàkọ́lọ́ ọba ọba tí máa ń gbèrò ni àfààní wàhálì ń sábà fẹ́ ara àwọn ìròyìn méje tá a ti mú wáyé òun ni usulu asmai wasifa òun náà ni ìpìlẹ̀ àwọn ọkọ àti gbogbo tí bá ń jẹ́ ìròyìn pátápátá jama tá a bá wo tí alimami Nawawi tí wọ́n sọ yìí yóò jẹ́ ká ti mọ̀ pé ah aya ńlá nínú kùránì òun náà ní kéde o aya tó lè kúrò sí ẹ wájà wò ṣèbádì ìfì náà torí alimami dùn kẹsẹ kọlọ kó bá níjọnu sí àwọn náà nínú tẹfsiri wọn àwọn náà ní kọdí sọ àlàhàdísù arọ̀túlì láàyè sọlọ́lá àlùwàsálà bí anna afdọ́lù àyà tí ń fi kìtàbí là bàbá ètò kẹsì nígbà táwọn náà ń ṣe tẹ̀síìrù àyà tó lè kùrù sí bàbá ní ó ti rinlẹ̀ ọlá làáfíà dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pànàbì náà fi rinlẹ̀ pé kùrùsì yù òun láàyà tó ṣe kíni o òun láàyà tó lóore jù tó sì nípa jù tó sì lọ́lá jù nínú kíni o nínú kùránì ti jẹ́ra ọlọ́run bàbá wa mú àdíìsì yẹn wá nípa wípé fàdé pàtàkì Ubayy ọmọ káà anna nabiya sallallahu alaihi wasallam sa'alahu anabi wa ṣe kí ni o anabi wa ń bi ó ń bi wùbáyù ọmọ káà kí ni tó wá sọ fún nínú ìwáyà ni wùbáyù ọmọ káàbù náà ní jẹ́ abúlímọ́nvì ó ní yá ya yá abalimọ́nvì ṣùgbọ́n nínú ìwáyà eléyìí tí ìmáàmù ibnu kathir kọ́lọ̀ wọn bá kó bá ní san wọ́n tí àwọn mú wá àwọn ni kò sí ń bẹ̀ àwọn kẹsàn-án máa báyìí nàìjíríà sálàm sàálà ò ayù àyà tẹ̀fí kìtàbí láyé àbọ̀ anábì nínú ìwáyà mi ó ní ìrẹ́ torí pé nínú tọ́yẹ káwa náà òkè kọ́ra ká máa tẹ́ra wa ní àbúwá náà ká máa tọ́ra wa ní àbú àbú tẹ̀ káwọn ẹ̀fẹ́ tẹ̀ pẹ̀lú wa nínú omi àbú òṣèlú ṣùgbọ́n táwọn ẹ̀fẹ́ tẹ̀ wọ́n ti yóò kọ ọmọ kú wọn àmọ́ tẹ àbú àbú ni mo béèrè ká ní jàbù bàbá ọwọ́ bàbá lọ sínú òkèlè ọwọ́ lọ sínú ìlú tọ́ra ti ń pè bàbá èyí ó kọ ọkọ ọmọ sí sábà tẹ̀ yẹn ní àbú lágbájá ó ti má pàlẹ́ dání táwọn béèrè àbúmọ̀wù là ń béèrè àbúmọ̀wù wọ́n ti wọlé nìṣó àwọn náà wọ́n mọ́tọ́lá ètà àfihàn àpèyàn ló kọ rẹ̀ ṣé àfa kíníkalẹ̀ béèrè ìgbà mi ó máa ń sound disrespectful pàápàá fẹ́ tọ́lọ́ bá ní kó ti dáwọn lẹ́kùn náà ó ti ń bímọ kéèyàn máa fọ́kọ ọmọ pé oúnjẹ máa o àpọ́nlé gidi abu abdullah ànábì àtàlàm náà ara tó máa fáwọn sàbẹ̀ nù yá àbálímọ́nvìl ìrẹ́ àbúlímọ́nvìlù afẹ́dìrì ìjọ òde ẹ̀mọ̀gán ayé àyàtì ní kìtàbí láì máa ká àbọ̀ ìjọ tí ẹ mọ áyàwó nínú tírà ọlọ́run tí ń bẹ pẹ̀lú rẹ tọ́ a sórí òun ló tóbi jù kí ni nǹkan tí ó sọ ó ní kúlítù mọ́ sọ pé Allahu wa rasuluhu àlà ọlọ́run àtànàbí lọ́mọ́ o rìwáyà ti sọ muslim òun ni mò ń lò yìí torí àdìsí àwọn àfáà ní ètò gbà yàtọ̀ muslim bíi ìmáàmù ahmed bùnà àǹbàlì rìwáyà ti àǹbàlì òun ni imam ibn kathir òun náà gbé wá jama sọ́yà àbí òye nígbà tó wá ń di abulimonville sọ ọmọ ayàwó ló tóbi jù nínú kùránì tó jẹ́ pé wà abulimonville wọ̀dẹ̀ tí a sórí tó ọmọ ayàwó ó ní wọ́n lọ àtànàbí ìwọ́ lọ́mọ àwọn tàbí ìwé máa lo fọ́múlà àfa àti ẹ̀rọ̀gìnrín ẹ̀rìn ọ̀dà bí ẹni pé àwa máa lo fọ́múlà àmà ọpọlọ ń bá àmà àwọn ọlọ́ọ̀tànàbí ló ṣe kí ni o ni ló nímọ̀ ṣùgbọ́n àwọn àfáà nígbà tánà àsálàm tí ó ti láyé mọ́ kí láàmà wí jẹ̀mọ́ wallahu tó nímọ̀ ọba ọlọ́mọ̀ tó dípà níbí kò sí láyé mọ́ ó ní yá abal munzir jẹ̀mọ́ ẹ wo gbólóhùn yẹn nígbà tí ẹ wá sọ gbólóhùn yẹn tán àsálàm ó ní fi fi àsálàm ṣe kí ni ó gbígbáláyà pé òkè ah, ah, ẹ̀tún mọ́ jẹ́mọ́ sóyà bí òye nínú ya ti ìmáàmù Ahmad òun tún ní àwọn gbólóhùn míì jẹ́mọ́ sóyà bí òye wọ́n lábù múndìr èyí ò bá yí ọmọ káà ó wá ń rìpíìtì ẹ̀ pé Allahu wa rasulu wọ́n ní fàrọ̀ dáadáa àmì rẹ̀ ó sàn ẹ̀ ànábì ní ìrẹ́ ò bá yí sóòmà ayatu alukurusi aya tó a sọ̀rọ̀ àga ọlọ́run yẹn ni òun náà ni Allahu ilaha illa uwa alhayyul qayyum jama àgbòrò kiri àdìsí imam Muslim gba àdìsí yẹn wa imam Ahmad bin Hanbal àwọn náà ṣe kí ni wọ́n gbà wá àtàwọn mìíràn wa aya wo mo ti wá ka ọ̀rọ̀ ìmáàmù náwà wù kí lọ́ fàtà àyà ìpèkínní o tó fi tóbi àáfà ẹ̀jẹ̀ akọ̀wò báyìí sẹ́ńtà wá ní ká túmọ̀ kù ìlú gẹ́gẹ́ <laughs> pé ká túmọ̀ rẹ̀ kìí ṣe irú wá àti oníwákàtí kan tá ṣe kìí ṣe irú wá àti oní forty five minutes àáfà àwọn wá lẹ́ńdí lẹ́jọ́ ní tá a lè parí ẹ̀ tẹ̀síìdì kùrìsì yù èèyàn lè ṣe fún twenty hours tí ò ní parí tẹ̀fsìrì bàbá Muhammad bọ́nà sọ́lẹ̀ àlòfèémé nígbà tí mò ń ka tẹ̀fsìrì kùrùsí yù ń bẹ̀ ah àfà ní 2011 ni mo kọ́ ka tẹ̀fsìrì yẹn bàbá sọ́lẹ̀ àlòfèémé tẹ̀fsìrì méjì wọn ní méjèèjì náà wọn parí ẹ̀ wọ́n bá wọn parí ẹ̀ ni wọ́n tẹ̀ wọ́n ní tẹ̀fsìrù ayatil ahkam volumes méjì lèyàn sọ́rọ́tù nìsáyé lòdì àwọn àyà àtàkùn sọ nípa ìdájọ́ ìdájọ́ tẹ̀fsìrù ayatil ahkam ni mo wá ń sọ bákan náà tẹ̀síìrì wọn náà tẹ̀síìrì inú òfèmí náà òun náà ó kún kẹ́kẹ́ fún kùrù sí yù bẹ́tẹ̀ yẹn bá lọ tẹ̀síìrì àyàfi àká bàbá Muhammad bọ́lù sọ́lé àlùfèmí wọ́n mú àwọn ẹ̀dọ̀ kí tẹ̀síìrì kan wá tó nípa kíni o kùrù sí yù a ní ìṣìyàjù sí so tábà láwọn ṣe tẹ̀síìrì kùrù sí yù nìkan wákàtí márùn-ún òní tó àákàtìmọ̀ rẹ̀ briefly ṣùgbọ́n àwọn nǹkan pàtàkì tó yẹ máa kùrù sí ìwọ ìṣe mùsùlùmí gidi jù ní ọba yìí ọfẹ ẹwọn nínú wa tá àná o kò sí yù ẹ bá ẹsẹ gba fúlàmù kan tí ọba yìí lo oṣù méjì nínú fúlàmù yóò tún o kò sí yù torí lílo tá à ń sọ nínú ọ̀nà tá à ń lò yìí bá lọ wo eléyìí tí à ń sọ yìí àìmọye nǹkan òun ló wà ń lẹ́yìn tó rinlẹ̀ tó jẹ́ ọlọ́run gangan àsọ̀rọ̀ àsọ̀rọ̀ o torí àwọn kan náà àwọn onímọ̀ wọn fẹ́ máa dọ́gbọ́n ṣe tàkálù pé ókọ ọlọ́run sẹ́wọ́n tí ń lọ́wọ́ àná kò sí yú ó ọlọ́run máa ń pè lọ́wọ́ àbẹ̀ ókọ ọlọ́run mélòó àì àì prona ó lè ṣe ó lè alẹ́ rí min as yóò lọ bá kan nínú àwọn ọkọ̀ ọlọ́run sòdọ̀mírù òsì nínú ọkọ̀ ọlọ́run kání kí ló kọ ọlọ́run húwà kí ló kọ ọlọ́run húmú kí ló kọ ọlọ́run áńtó kí ló kọ ọlọ́run áńtà jama mo rò pé tí mo sọ yé nínú àwọn gùlátù sòfíyà nínú àwọn aláṣejù ẹ̀sìn nínú àwọn oníṣúfí gbogbo obìnrin láti mẹ́rin aláṣejù ẹ̀sìn àwọn tó jẹ́ mú sí fún gẹ́gẹ́ bí bí òtẹ́lẹ̀ àti sọ àwọn tó wà moderate wọ́n bẹ̀rẹ̀ àwọn sùfí tí wọ́n dúró lórí wọ́n wà in between téèyàn bá ka ìtàn Sheikh Abdul Qadir Al-Jailani àáfàá tó dúró tọ́ ni àtàwọn nínú àwọn àáfàá àtàwọn ọmọ ẹgbẹ́ wọn gbọ́dọ̀ sùfí yú fil ibada pé níjọ ti o súnfí ni ẹlòmí ò ti àrùkò bídí àdìsí wọn tọ́sọ̀ nígbà tó farabalẹ̀ gbáwọn àfáàlì súnfí yóò tilẹ̀ ìbàdàn nínú ìjọ ti o a tàṣọ́wùfù tí wọ́n yẹn ni pé ìbùdíjà ní máa tẹ̀lọ́ ṣùgbọ́n àwọn aláṣẹjù onísúnfí àìfarabalẹ̀ fún mọ̀ ìlókó bá wọn sẹ́wọ̀n sádùn àkànmẹ́sẹ́ máa ṣe lọ́dọ̀ wá ń bì yá hùwà yá máa ń la hùwà ìlà hùwà yá máa ń lá ìlà ìlà wà ọ̀rọ̀ rádaràdá ni mùsùlùmí gidi ọ̀gbọ́dọ̀ máa sọ kèé sàdúà kódà grammatically strong <clears throat> nínú èdè ó rọrùn ibù nínú gbogbo èdè ayé kẹ́ẹ̀ tó lè mú pronoun wá arọ́pò orúkọ ẹ̀mọ́ ìwà síláàbẹ̀ arọ́pò orúkọ ó mọ̀ sí pé a ti rí orúkọ tí arọ́pò orúkọ ṣe kí ni o tó ń rọ́pò Allahu jẹ̀mọ́ tanígbà lọ́wù tanígbẹ́bẹ̀ ọba sáǹsì ọlọ́run ọba àlá ọba tó dá sánmà àtìlẹ̀ ọba tó dá ọba tó dèbè ọba tí ọ̀pá mi tí ọ̀pá ọba tó ń tó ọba tó mọ́yẹ́wá tó ọba tó mọ́ wá tó mọ́ ọ̀gẹ̀mọ̀ ìṣẹ́ wá. yẹn tó kọ́ ṣùgbọ́n aláhù àti aláhù láìláà ìlàlá jẹmọ́ sẹ́gbọ́n tí mọ̀ sọ yí báyìí ìyẹn ló kó bá wọn aláìmọ̀kánú àwọn oníṣúfì tó àwọn ẹgbẹ́ yáwúà yámọ́láwúà ìláwúà yámọ́láìláà ìláwúà kìí ṣe ń tọ́ ó rọ́ǹjù gramatically tọ́wọ́ sọ pé yáwúà yá àjùjọ̀nù tó bá jẹ́ pé wúwà yẹn yàhúdù àbí yẹ́rìjẹ́ ìlàlìjì tẹ́ bá lùjẹ́ ló pè ń kọ́ tí mo mọ́ tó ti kọ́ pè òtúkọ́ ni ariwa bíla ariwa bá bíla sàdádà bíla wà ní yahuwa èmi ò sí wọn tó ọ̀sọ́ jẹ́jẹ́ ẹnu bọ́yá ìgbẹ́nù rẹ̀ kan ní jẹ́ ariwa bíla ariwa bá bíla bọ́sẹ̀ bínú kíní kútúbà kíló kọlẹ̀ fáwọ́sílẹ̀ azim yasin ìsàwá kankankan kútúbà yẹn àwọn tó takọ àkídà alùsùnà pọ̀ mbẹ́ máa dáàbò àjẹmọ bí kàwúbí kàwúbí kí ní jẹ́ kàwúbí bọ́yá kàwúbí ló sọ ọ́ pọ̀ ọ̀sẹ̀ ìyàwó tó dé pé kàwúbí kàwúbí ọba yahuwa yamanlawa sẹ́ni máa ń tọ́ ọkọ sọ ni sọ́lọ̀ lọ gbàdọ̀ pẹ̀lú húwà tọ́ba tí kọ́ dákọ̀ àjẹ́ náà rẹ̀ ń kọ́ tèmi ọ̀mà jọmọ́ èèyàn máa pe húwà húwà húwà húwà ìtaró kọ kí ni o Allah ò lè rí nínú ẹsẹ̀ lẹ́yìn sọ̀fàlà ṣùgbọ́n a lè lo pronoun fọlọ́n nígbà tá a bá ti kọ́ lo ó kọ kí ni o jọmọ́ sọ yẹ Allahu la ilaha illa húwà húwà tọ́wà ń bẹ̀ yẹ ìbọn lọ́pàá ní ìfìjàmọ́ ọ̀dọ̀ ọlọ́run ni mọ́wàá sọ pé húwà ó kọ ọlọ́run torí báwọn kan náà àwọn òfófẹ́ fẹ́ wọ́n ní nínú kùrìsì yù wọ́n ló kọ ọlọ́run seventeen lára àwọn àfáà lùsùnà ní ọkọ̀ rẹ̀ wọ́n ka pronoun lápẹ̀rẹ̀ ẹgbẹ́ tó máa wò látàkùdù hù látàkùdù hù hù tó wà bẹ́ẹ̀ yẹn pronoun ni ọlọ́run ló dẹ̀ sọ ọlọ́run yìí tó gbé hù hù ṣùgbọ́n torí bá a ti dákọ̀ kí ni aláwù àti látàkùdù lọ́ọ̀ kò lè fẹ́lẹ̀ sọ́lọ́run kò lè gbá ọlọ́run mú sínà tán kéèyàn tó gbé afábàbí bẹ́ẹ̀ nǹkan jẹun tòdì bá ní ìsìn bẹ́ẹ̀ nẹ́tíwọ́ọ̀kì bẹ́ẹ̀ wà láti kọ̀lá sáàárọ̀ ìjẹ́ tí ń gbọ́wà jùlá ìsìn wà láyọ̀ ọlọ́wọ̀ tó gbé rí kò sì ní tó gbé ah tọ́bá tó fi ayé ti dàrú jama sẹ́ẹ̀ pé ìyá máa tó gbé tí wọ́n lọ fóònù lọ́mọ ẹ̀yẹ̀ la àbá tó lọ èyí ti káàkùn mọ́sálásí àwọn èèyàn ya ọ̀tá ọlọ́run láyé àwọn èèyàn bẹ̀rù ọlọ́run àáfà aláàfà tó tirẹ̀ ó ṣe é ti ká fún mọ́sálásí ó ti tìláwà tìláwà ó tirẹ̀ àáfà fẹ́ẹ̀gbẹ̀rẹ̀ kọ́lọ́ ọ̀sán àná ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà àtẹ̀pá fóònù ọ̀pọ̀lọpọ̀ wa sá tẹ̀ fóònù tẹ̀ fóònù èmi náà wà ní yín o àtẹ̀ fóònù tẹ̀ fóònù tẹ̀ fóònù kọ́lọ́ ọ̀là wà nínú tẹ̀ fóònù tẹ̀ fóònù àáfà kí ni bí ọ̀bàrà tẹ̀lẹ̀ àáfà ti sùn lọ wọ́n sì yọ fóònù nínú mọ́sálásí lásìkò rọ̀mọ́dọ́sì lásìkò yìí ti ká téèyàn ọmọ wa láyé látòlù kọ́dírì ẹnì kápẹ́tò sófo tiẹ̀ nínú mọ́sálásí ilé ọlọ́ mọ́sálásí jímọ̀ táwọn mùsùlùmí ti ṣe yìí ti ká tọ́lọ̀ ọba wa tó pé tí ọba ti lo ayé mọ́lọ́ táwọn ti ẹ̀fẹ́ gbọ́ ìṣe tọ́lọ̀ ọbẹ̀rẹ̀ tó pé ayé dànù àbí ọ̀dànù nígbà táwọn bá àtọ̀ bá rẹ̀ tó ṣe yìí ti ká tó sùn lọ tó ara tó gbé lọ tí wọ́n ti yọ fóònù mọ́la tọ́lọ̀ náà bá tó gbé nǹkan ayé òtijọ́ náà ọlọ́run tó gbé o tó látà kúdù hú bẹ́ẹ̀ sáàsọ̀pọ̀lọ ní jẹ́ wú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ́ndà wú ìlàbí yìí ní yí ọlọ́nà lòun rí fàájì kèwà só kọlọ̀ ní gbogbo àwọn wú hí yẹn nínú wá sí yù wú wà láyà wú dù wú wà gbogbo àwọn ẹ̀dọ̀ mẹ́rù yẹn ìjọba yé pronoun ni tó ń fẹ́ rí lọ síbi ó kọ́ o ìjọba yẹn kí wá ló kọ́ lọ́dọ̀ àmì kùsù yìí márùn péré ṣe wá ló kọ márùn yẹn ó kọ tí ọ̀nkánṣẹ́bù náírà ò lè ra tán ni kò sẹ́ni tó lè ra ó kọ ọlọ́run yẹn ó kọ yẹn ti wà too valuable ó ti wà too precious ah àwọn ọkọ yẹn ti lágbára jù àwọn ọkọ tó ń fi jíjẹ́ alágbára ọlọ́run jíjẹ́ ẹni tó ga ọlọ́run jíjẹ́ ẹni tó tóbi ọlọ́run jíjẹ́ ẹni tó bu ààyè ọlọ́run ni kí ló kọ alákọ̀ọ́kọ́ aláwù ó kọ tí o tó gbọ́ tó parẹ́ ó kọ tàjẹ̀gbọ́ títí ẹ̀ bàjẹ́ ó kọ tí ọ̀sẹ̀ ni tó lè jẹ́ bẹ̀ sẹ́ni kí ló kọ ọmọ yín aláwù ló kọ ọmọ mi kò sọmọ náà bí ọjẹ́ rẹ̀ èèyàn yàmọ̀ jẹ́ abẹ́jù lọ́ọ̀yì ilé òfin já sí pé ó kọ tó lóore jù lọ́dọ̀ ọ̀lọ́ òun ni kéde abẹ́jù lọ́ọ̀yì jẹ́mọ̀ kí ló kọ́ tó lọ́lẹ́ jù ẹ̀sọ́ wọn nílẹ̀ abdullahi gbogbo ìyẹn náà abdullahi abdullahi máa wọ́n kọ́ tó sọ́rẹ́ǹtì kì kí ló kọ́ wọn kàṣí kí ló kọ́ wọn kàtàpà kí ẹ máa wá wọn kọ́ tí ò ní ọkọ̀ tó sọ́rẹ́ǹtì nínú ẹ̀jẹ̀ bọ́ọ̀n fẹ́ǹdì ọkọ̀ mẹ́fà sí ẹni ẹni bẹ̀rẹ̀ tí ò kọ́ mọ̀ mo ní máa wá kí èmi èmi kàdí àti ọkọ̀ mọ̀ nù àwọn àbáàdì máa kàdí àti ọkọ̀ mọ̀ ní ká máa bọ́ owó kan tí ọkọ̀ mọ̀ nù sọ́ọ̀kọ̀ rẹ lọ́kọ̀ àwọn ẹni ọlọ́ Abdullahi gbogbo ayé ní sọ ìwọ náà sọ ṣé wọ́n fẹ́ lọ́mọ tí ọ̀jẹ̀rú ọlọ ṣé ẹ̀sọ àbùṣàìtọ́ nígbà náà ó lábùláì kọ́mọ̀ kọ́mọ̀ Mariam kọ́mọ̀ Zainab kọ́mọ̀ Aisha kọ́mọ̀ ọwọ́ àwọn àwọn ọkọ̀ tí ò ṣe kí ni o àwọn ọkọ̀ tó ọlọ́kọ́mọ̀ tó dáwọn ni làwọn ọmọ wa ọmọ wa náà dàbí àwọn dàbí dàbí Mariam ìyàwó Aisha ìyàwó Hafsọ ìyàwó Zainab ìyàwó kọ́dà bí ìyá wa Hajar kọ́dà bí ìyá wa Sara wọ́n láwọn ọkọ̀ yẹn ti kọ́mọ̀ àwọn ẹwọ́ kọkàn tó sírèǹtì sí kí ló kàn mọ́ ẹni ní síndì ìkòkò ọsọ ọmọ ní kòkò ọmọ wa dàgbà tó ọmọ wa ń kó nǹkan jẹ tó ọmọ tí kòkò máa ṣe ọmọ ń kó ọbẹ̀ jẹ́ nù sáàsọ bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà tó kó òun náà jẹ láti ṣe sìnà bí yọ fẹ̀yìn yóò tó fẹ̀yìn ó kọ lóòrò ewó làbùrọ̀ máa wó kọ tó sírèǹtì ẹwọ́ kọ títù mẹ́ẹ̀dá kódà àwọn èèyàn bá máa máa pè ẹ̀yin lẹ́sẹ̀ẹ́ ni wọn ó ní wọ́n máa bó kọ yẹn jẹ ìwọ máa pè dáadáa ni Abdulgani ọmọ mi ẹ̀mọ́ kan mi ń gà ní o ìyá àgbà mi ń mm, ọmọ mi ò fi gà ní Abdulgani kí ló kọ́ ọmọ yín Abdullah kí ló kọ́ ọmọ yín Abdulhaji kí ló kọ́ ọmọ yín Abdulkọjú ẹ̀yin lẹ́sẹ̀ẹ́ ni èèyàn ẹ̀mọ́ wo kọ̀ọ̀kan tí ó sẹ́yìn rọ́ọ̀kan tún Allahu ó kọ àkọ́kọ́ nìyẹn tó jókòó ọlọ́run ayatul kùrùsì Quran chapter two verse two fifty five ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ nínú kùrùsì yìí òun ni alahaju jẹ́mọ̀ ṣe láti rí ọkọ̀ ẹlẹ́ẹ̀kẹta alkọ̀yúmọ̀ fẹ́ wá rí alahaju alkọ̀yúmọ̀ alikimọ̀pẹ́ o alahaju alkọ̀yúmọ̀ ọkọ̀ ńlá nìyẹn Allahu. La ilaha illa huwa al-hayyul qayyum sẹ́rí al-hayyul qayyum mọ̀ ó kọ méjì tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ní téèyàn bẹ́ẹ̀ lè fi ó kọ yẹn bẹ ọlọ́run àbá téèyàn bá fi kéde bẹ lọ́run ó kọ yẹn ọlọ́run gbàdúrà rẹ̀ jẹ́mọ̀ kí ládé kọ́lọ̀ ṣe ọlọ́run gbàdúrà ó tàn kódà wọ́n ní ànábì wa Sulaiman alẹ́ ìsàlátù àsàlám àfáwà ẹ̀dùnú kẹfìrì wọ́n sàlàyé ẹ̀nu tẹ̀síìrì wọn nígbà tí balikisu òun àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ sáfẹ́ wá gba Islam jẹ̀mọ́ sẹ́ǹgbọ́miyé sẹ́ǹgbọ́miyé nígbà sáfẹ́ wá gba Islam anabi Sulaiman ọwọ́ àbàwọn àlìjẹ̀nú talẹ́ni náà nínú yín tí ó bá mi gbé àga àlárà ṣùgbọ́n kí n sùn wá torí pé yẹ wúdiwúdà jẹ́ kó yé wala wàhálà arúṣọ àwọn àfáà ní kò lọ alímọ̀ níbi ti agabalikiz agabalikiz kọ̀pọ̀ ọjọ́ ìkankan lẹ́gbẹ̀ẹ́ àga ọlọ́ àgàbàlìkìs fẹ́ gbúrò rẹ̀ mọ́láyé àlàyé akẹ́bí ó pòórá gbogbo ó dànù fi lọ sóyè àbí òye káwọn ọ̀màlára sí ọlọ́run ni wàkánà àríṣùú àlálímọ́rí orí omi làtọ ọlọ́run wà bá agbátọ́ tó yàtọ̀ kùrìsíyù rẹ̀ wásáà àdùnnà bá sáà jẹ̀bi díẹ̀ díẹ̀ wásáà kùrìsíyù wà láàrù àga ọlọ́run ó tóbi ti sọ́mà àtìlẹ̀ lọ èyí àwọn wà jẹ́ sínú tó bá sọ fún wípé ikùn ìyá rẹ̀ lọ́dọ̀ ọmọ ibo lọ́fẹ̀ẹ́sì láyé ń gbọ̀ wà ní oyún ikùn yẹ tó bá ní pé ikùn ìyá rẹ̀ yóò wáṣà mọ́sídìdó sí ìbàdàn mọ́sálásí kan nìbàdàn ọmọ wa tó bí bíi kíni bíi alifu mara nígbà one thousand ju kùn ìyá rẹ̀ lọ yóò ní ikùn ìyá ni àádọ́rẹ̀ náà ẹgbẹ̀rún wàhálà ìrọ̀ ni jẹ̀mọ́ mọ́sálásí kan ti tóbi jù kọ́ńbọ́ọ̀dù kọ́ńbọ́ọ̀dù téèyàn bá rà wọ́n kọ́ńbọ́ọ̀dù gbèrè olówó ẹ ikú obìnrin two thousand bẹ́ẹ̀ kọ́ńbọ́ọ̀dù lásán ẹ wá wo yẹ ikú obìnrin téèyàn yọ ní Ìbàdàn ikú obìnrin téèyàn yọ Ìbàdàn bóyá bí three hundred trillion ní ọ̀jẹ̀ kọ́ wá sọ fún wọn náà pé àga ọlọ́run ó tóbi ju sánmà àtìlẹ̀ lọ oníbọ̀ lọ́wọ́ àgbẹ̀ sínú ọpọlọ yẹn ọ̀dà kí ẹni pé yọ̀ọ̀dà ọpọlọ ó jóná tọ́ba tó wá dé eru yóò tó wá pòórá àtẹ̀wá lérí mọ́ tó rọ́pọ̀lọ́ rẹ̀ ò kọ́pẹ́ǹdì bí ọmọ tó wà nú oyún mọ̀ pé ilé ayé tóbi ju ikọ̀ lọ nígbà uncountable time. àlùjẹ́nà àti iná ààyè ní ìlọ́wà lọ́tọ̀ kèé ayé kèé sánmà níbo lọ́wà tó ọba sínú ọpọlọ ìwọ́sá ọba ọpọlọ rẹ̀ bí ọmọ ṣùgbọ́n ọmọ tó bá jẹ́ kó nílò àká ìfọ́bá wá gbà nígbà bá délé ayé ṣé yóò rìgírẹ́sì ẹ̀ kò ní rìgírẹ́sì. jẹ́mọ̀ wà láì àlùjànnà àti náà àyè ní ìlọ́wà kéde sọ́nà kéde. àga àlàrà jẹ́ ọlọ́ àga kùrù sí yú ọlọ́ ó tóbi ju àti ilẹ̀ lọ. ẹ wá owó lọ́nkà sí tóbi tó fún ju arókọ àti Ya ayù yá akọ̀ yóò mọ yá ayù yá akọ̀jú afa ẹ bá ti fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́ ẹ máa wí gbọ́dọ̀ yẹn yá kíni o yá ayù yá akọ̀jú yá ayù àwọn mẹ́ta yìí súná nù tí ò lè pé kẹ́ ẹ máa tàyàn jẹ́ pé ẹ̀yin náà kàlí kan bẹ bá àkọ́rí sínú láìlà àtàní owó lẹ́yìn gbà ó anábì ti fún wa tipẹ́tipẹ́ bọ́wà náà àwọn tíà nígbà tó ẹ pa àwọn àgùntàn ìfẹ́lì tí ń tẹ̀lé wọn náà ní ká tíà so àfọwọ́ àtọ̀jẹ̀ mo fẹ́ fún ní lùsùlù láyé mo fẹ́ fún ní látàgbẹ̀ ṣé ẹ̀rọ kan tẹ́ bá ti sàbáyì àwọn nǹkan tí ó fún wọn náà ó kọ àjẹ̀nú ni o eléyìí súnmà ànábì àtàjẹ́ kó yá pé ó kọ téèyàn fi máa bẹ̀ lọ òun ní kíni o àlàáyú alùkọ̀yù ẹjẹ́ àmà fi bẹ̀ lọ ọ̀dẹ̀ náà gbogbo dá fẹ́ ṣe láti wà tẹ́fẹ́ máa gbà kálódò ẹ máa fi yá ayù akọ̀yù kẹ́ máa fó kọ ọ̀yẹ̀ bẹ̀ lọ inú ọlọ́run máa dùn púpọ̀ ó sì máa ń gbàdúrà ó dókọ̀ ọlọ́run mélòó jẹ́ àmà kí lẹ́lá kọ̀kọ́ Allahu kí lẹ́lẹ́kẹ̀ẹ́jì kí lẹ́lẹ́kẹta ọwọ́ kọ́kọ́ lọ méjì wala yàwúdù hifuduhuma wa huwa al-aliyyu al-azim al-aliyyu ó pẹ̀lẹ́ ẹ̀kẹrin yẹn kí lè túnmọ̀ al-aliyyu ọba tó ga tẹ́nì kankan ò lè ga tó fẹ́ẹ̀rẹ́ tó ga tọ́lọ̀ rí kí ló fọ̀ nínú àwọn tán rò fáwọn galani fẹ́ gbúrò wọn lónìí where are the firauners of the world where are the karuners of the world where are the abulahabi of the world where are the ọbáfẹ́mi awólọ́wọ̀ of the world where are the abashas of the world gbogbo wọn máa mẹ́ṣọ́ àwọn lọ́nìbò náà wà lónìí ta lọ gbóòkọ̀ wọn mọ́ tẹ́ ẹ bá ti ẹ̀ gbóòkọ̀ wọn gan sẹ́ẹ̀rí wọn mọ́ wọ́n ti jẹ́ra wọ́n ti pòórá dànù

wà ó wà láàálẹ́ ìrìnàwó láàbí aláàlíjù jẹ́mà tí láti ó kò sẹ́ni tó ga tó ọlọ́run ọlọ́run lọ́ba tó ga jù ọlọ́run bá tó ṣe kí ni ó ọba tó ga jù ẹ̀rí táwọn ọkọ̀ tí kùrìsì yìí gbé wáyé àwọn ọkọ̀ tó nípa ni aláàjù ọba àtẹ̀mí gbére aláàyàtù yẹn ọba tí ò dókù lánàá kò tún ní dòkú lọ́la ọba táàrí òfin báwa ṣe ń fẹ̀mí ààrẹ sí wa kúlù kún mọ́ rí gán ilá máa ń ṣàfáyé tùrú ọlọ́run ló sọ bẹ́ẹ̀ láti ṣùgbọ́n sí gbogbo ìyá láàrẹ tani ta láàrẹ ni wọ́n á nìkan lọ́wọ́ ọ̀sẹ̀ nìkan ni wọ́n á bì jẹ́ ọ̀la rẹ̀ la oorun la sọ pé ń ṣe wá ìgbà ní mo ti ṣe wá àti ìyẹn ojú oúnjẹ mú mi mo ti ń fìlì yìí àáfà ará tó máa yún yàn lásìkò yìí tani ọ̀ láàárẹ̀ nu wọn tani malaria ẹsẹ ẹsẹ lè fi sẹ́nu irun ibù kọ́ máa so gan sọ́ọ̀mọ̀ bá ìsàn kan ni kọ́ ọ̀kẹ́ máa ju wọ́n gúnlẹ̀ gan lásán káwọn ẹ̀wọ̀n nígbà ilé wo lásán bá fẹ́ mọ̀ jẹ́ yìí ó ní sọ pé èmi ni ẹ má bínú <laughs> ẹ̀wà àtẹ̀yìn mọ̀ jẹ́ láàárọ̀ ni o tani ò tani ò fún lábẹ́rẹ́ àti tani ò lo oògùn kan rí rẹ́ fẹ́ẹ́ gbọ́pọ́lọ́ ń lo oògùn yìí ni tani dókítà náà tí ó rẹ́kọ́mẹ́ndì ògùn fọ́lọ́ alahayuna hayatu tọ́lọ́ hayatu bìlà àì wàbìlà àmọ́rọ̀ wà máa má sànà ní lùbùkọ́rẹ́ ọlọ́run rí tá a làwa tí ò ní rẹwà ni ah, ọlọ́run adúgbò tó ṣe á mùsùlùmí o alukọ̀júmù ọba tó lè dá dúró wọn àbí kankan dáa nínú tiwa ká lè dá dúró amẹ́ríkà wọn ò lè dá dúró kọ́bọ̀ ẹwà wọn lù wù èbó mi nàìjíríà ti bọ́dà wọn <laughs> wàhálà sì dé bá wọn giant of the africa àwọn wọn ti sọ pé nàìjíríà ti dọ́ńgbé grand nàìjíríà wá sí bọ́dà wàhálà sí ìdìbò ọ̀pọ̀lọpọ̀ wọn lágbàáyé àwa ní population ẹ̀wẹ̀ nàìjíríà àwa ọba wá sí síbi lọ́kọ́ wọn pè wá population bẹ́ nàìjíríà àáfà tọ́bátàbẹ̀ ìtajà lẹ́ni ìwé alágbàáyé kó wá nàìjíríà ọjà rí ọ̀tà <clears throat> kò sí fẹ́ẹ̀ fẹ́ ta nàìjíríà kó fẹ́ ta wòlé náà ó fẹ́ ta nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà wọ́n mọ̀ ìṣe èdè sọ́jà àdéjà nàìjíríà wọ́n mọ̀ ní à ah, bóyá ẹ̀yin kírímínà rè ẹ̀yin boko haram ẹ̀yin niger delta ẹ̀yin opc ẹ̀yin four one nine bóyá nǹkan burúkú náà ní nàìjíríà nù bákan náà nàìjíríà tó ní positive image náà sọ́jà àdéjà tó ní nàìjíríà ló ní nìkẹ́ni lórí nìkúra competition recently kan ṣe kí ní arabic eh, literature dókítà tó wí ní ọmọ nàìjíríà náà ni nàìjíríà gbárí àfà anywhere alágbàáyé a máa ń là wọn ni bẹ́ẹ̀ dé malaysia nàìjíríà òun ènìyàn ẹ̀dẹ́ kọ́tọ́ọ̀lù nàìjíríà òun ẹ̀dẹ́ sudan nàìjíríà òun ẹ̀dẹ́ maka madina ẹ̀ london anywhere nàìjíríà agbárí pọ̀ <clears throat> agbárí bá a ti agbárí tó àdúgbò for country wa kọ́lọ́ wọn sànù wa ọlọ́run bá ní tó ń lu ìṣèwà àwọn èèyàn dáadáa bá ní kó ìjọba lé ọ lọ́wọ́ jẹ́mọ́ ó lè pọ̀ jẹnirẹ lọ́nà ìjọba èyí ọkọ ni tọ́píìkì tòní alukọ̀yúmù lọ́lọ́ ọlọ́run lè dádú èmi ò lè dádú kódà mi ò lè dádú zero point zero point zero point zero point zero point one oúnjẹ tí ń jẹ mi ò lè dádú olórí ẹ̀ aṣọ ni mo wọ̀ èmi ò mọ̀ ń bá sí lọ́rùn fìlà ni mo dé ìlú ò mọ̀ bá ṣe fìlà àga ni mo fi jókòó ìlú ò mọ̀ àga ṣe àwọn àtẹ́bù ni mo gbé síwájú ìwé ò mọ̀ tẹ́bù ṣe fóònù rẹ̀ wájú mi tí mo fi rìkọ́ọ̀dù mi kí mo ṣe fáànù rẹ̀ tí wọ́n ní máa fi fátẹ́bù tó rú kí ni o tó orí bá dé ẹwọ fáànù òǹkè bó ti ara kéré tó ìpín ilé dá ṣe orí táìsì mo gbẹ́sẹ̀ mi lórí mọ́sálásí àlùbásọ́rù mọ́sálà nìbàdàn àáfà ìlé dá táìsì ṣe tí n bá fẹ́ sùn bẹ́ẹ̀ sì máa fi sùn èmi kí mo ṣe ta ló lè dá lónìí wa ìmọ̀ bá a fẹ́ kọ́lé ẹni di bíríkìlà ẹni di plọ́mbà ẹni di ẹtí tajú ẹni di ẹtí tarin ẹni di ẹtí tafáàmù ẹni di ẹlẹtíríṣà ta ló lè dá nínú wa náà àwọn olówó bẹ̀rù kẹsẹ̀ olówó ò lè dá dúró àwọn gẹ́gẹ́ nídìí èèyàn ju ibi tó yọ ọmọ lọ sí nǹkan kàdàbí fún ọ olówó yọ ọmọ adẹ́fà lọ́tọ̀ yọ wà síkírọ́rìtì lọ́tọ̀ yọ wẹ̀ tí ọba tí omi dání lọ́tọ̀ yọ wẹ̀ tí ọba tí oúnjẹ dání lọ́tọ̀ ẹ̀ tí ó gbé drinks dání èmi ní kámọ́ tí wọ́n mi lọ bí mo fẹ́ ranjú lọ olówó ga lórí ìdí ẹ̀ tí ó ṣe kídìmọ̀ rẹ̀ jù ṣé ẹ̀rí kọ́lọ̀ kẹ́lì kò ṣe kídìmọ̀ ọlọ́ ta ní bọ́lọ̀ ọkọ̀ṣọ́ náà ta ní bọ́lọ̀ ń dáná ta ní wẹ́dà ọlọ́run náà ta lẹ̀dẹ̀ tíṣà ọlọ́run ta ní ń bá jẹnẹrétọ̀ tì náà bá lọ náà ẹjọ́ ta lẹni tó ń bomi bọ́lọ̀ náà talentọ́ supply gift fọ́lọ́ náà ẹjọ́ talent bá ẹkọ́ wùlọ afá wà láyà wúdù ìfùdú máa wà ó wà láàlíjù láàbù lẹ́yìn àlùkọ yìí mọ̀ pé ọlọ́run dájú àlàálíjù òun lọ́ba tó ga ẹnìkan ò lè ga tó ibi ọlọ́run gàdé á ọlọ́run àbújọ tó ṣe wá mùsùlùmí o lẹ́yìn rẹ̀ àlàáfù ìmọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin gíga àti títóbi fẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ <clears throat> ọlọ́run lọ́ba tó ga ó tó wá tóbi nígbà tá a lága èèyàn ọ̀fẹ́ kọjá sánmà àtìlẹ̀ ẹni yẹn wà jẹ́ kékeré ẹlòmí ò tó wá máa mẹ́ṣọ̀ rẹ̀ á ah, téèyàn bá mẹ́ṣọ̀ ọlọ́run yóò tó báyìí orí ọlọ́run ó tó báyìí kọ́ lọ́la ó ti fún rẹ̀ pọ́blẹ́mù náà kí ni wàhálà alẹ́ ayé rẹ̀ náà alọ́lọ́run fẹ́ ọba tó tóbi ni títóbi rẹ̀ ò lè kọ́ńpẹ́ẹ́ǹdì ẹ̀ tó ọba gbé sínú ọpọlọ ọpọlọ ó dà fún mi gbàbọ́lọ̀ ọba ti sọ jàmáà àti rọ́kọ mélòó báyìí ní ìsìn àti rọ́kọ mélòó ó kọ márùn-ún pẹ̀lú eléyìí ó jẹ́ ká mọ̀ pé àáyà yìí irú àáyà wo ni àáyà ńlá ni làwọn àfáàṣe ní ó kọ márùn-ún lọ́wọ́ àwọn kò sí uk so kọ o seventeen nínú àwọn àfáà wa tí wọ́n ṣàlàyé eléyìí òun ni sheikhul islam ibn taymiya rahimahullah wọ́n ní àwọn dọ̀mọ́irù látò ìtàbà wọ́n ní àdọ̀mọ́irù àwọn dọ̀mọ́irù àwọn pronouns tó wà ní kùrùsí yìí yẹn bíi ìwúwà bíi ìwú bíi ìyí nǹkan kan tó ń tó ń ṣe ó ń padà sọ́dọ̀ ọlọ́run ni wọ́n láwọn dọ̀mọ́ irú yẹn rèé látọ̀ sábà nínú làásùmá a lè kàkún orúkọ ọlọ́run sheikhul islam ibn taymiya rahimahullah àwọn ni wọ́n jẹ́ kí a gbọ́ eléyìí sọ̀kà gbàgbé yáwà yáwà yáwà nǹkan burúkú ni mùsùlùmí gidi ọmọ sọ irú àwọn gbólóhùn báyìí gbólóhùn tó ta ko àkídà ni jẹ́mọ́ sóyè àbí òye o sóyé àbí òye ọ̀dà ẹ jẹ́ ká tún wo àwọn nǹkan míì ní abala kùrùsíyù yìí àáfàá ní kùrùsíyù tá a wá ń sọ yìí ó yẹ ká kọ́ mọ díẹ̀ nínú ìtumọ̀ rẹ̀ á wo díẹ̀ nínú ìtumọ̀ ẹ̀ tá a bá wá wò bó o la ṣe máa ń lò ẹ̀rọ àwọn ìwé kan tẹ́yẹ̀ bá máa ń lọ sáwọn mọ́sálásí bí ọjà bá ń bàdàn wá ń bí àbáwọn mọ́sálásí bí èyí ọmọ wa rẹ̀ rìn lílo kùrìsíyù lílo yàáṣe àáfà irọ́ lásán kùràfà wà àbàfin àwọn ẹ̀rọ wọ́n lè ní pé kùrìsíyù ẹ̀rọ amẹ́kọ́jà rẹ̀ ọmọ ya ọkọ̀ sínú pépà ọwọ́ akọ̀ mu ọwọ́ ajẹ ọjẹ pépà mọ́ <laughs> kùrìsíyù ẹ̀rọ làwọn àbá sọ mọ́ kùrìsíyù báwọn yẹn wọ́n bá àwọn pépà yọ wá ju pépà mọ́ kéde o <laughs> máa mọ̀ là tí èbá sọ wọ́n lọ ní kí pépà ò lè dùn sọ́ọ̀bù ọ̀rá gan-an yẹ kí wọ́n bá kùrìsíyù sí kọ́ wá jẹ́ máa mọ̀ là àwọn àbẹ́rẹ́ operation wọ́n padà ṣe fún gbọ̀bá lámọ́ ẹni àwọn èèyàn wà mú àwọn lílo rọ́wá ẹgbẹ́ kò sí yù tọba ti fẹ́ẹ́ segin nìkan wọ́n wá jù sí abẹ́ pílò àwọn lílo tó tako súnà làwọn èèyàn ó mú wá lílo tó bá súnà kọ́ làwọn sọ fún yín lónìí kọ́lọ̀ ọba àlekè ọlá kó jẹ́ kí á lè jẹ́ni tí yóò gbà tító pẹ̀lú Quran kọ́dẹ̀ jẹ́ ká rí ìwòsàn àti àánú ńlá látara ìgbàgbọ́ tá a ní sí Quran àti kíkà tá a máa kà àti lílò tá a máa lò wọn. àfáà ní Allahu ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ láwùjọ láàlà ni la ilaha illa huwa kò sẹ́ni tíjọsìn tọ́ sí lódodo kò sẹ́ni tó yẹ ká máa kírun fún kò sẹ́ni tó yẹ ká máa gbààwẹ̀ fún àfọlọ́run ọba la ilaha illa huwa Al-Hayyul Qayyum fẹ́ wá lọ́lọ́ ọba tá a ní nìkan ló ká máa sìn àgbọ̀dọ̀ fífẹ́ òkú a gbọ́dọ̀ sin orí òkè a gbọ́dọ̀ sin ọ̀ṣun òṣogbo a gbọ́dọ̀ sin òkè ìbàdàn a gbọ́dọ̀ sin orò òbejì tálámà dèjàmọ́ allah alahayu àfẹnitọ́ yẹ ká pè ọ yẹ kọjá sí wípé ẹni tọ́já sí pé làwú hayatun àbàdíjà hayatun ìṣẹ̀lẹ̀ láíláí tàwa ló ń sọ̀rọ̀ jẹ̀mọ́ àwọn táǹkì ẹ̀sán gbowó òní láàká ìlú àjàmẹ́ ah, ìjáwó sálà ń bù nínú náà ọlọ́run àbúkẹ́ta ìṣòwò sàn fún. ẹ jọ wọn ní tọ́ọ̀kì kan ní jẹ́sàgbó lẹ̀ yorùbá bẹ́ẹ̀ sì bọ̀ sàn Ṣàngó ni níbo Ṣàngó wà lónìí <laughs> Ṣàngó làánà sùn láàlẹ́ yìí àwọn kan ní pé àwọn ẹmẹ́wẹ́ lómi ò dráìfà mùsùlùmí àjọṣe mọ́sálásí òun náà wá láwọn fẹ́ bọ ògùn ògùn àjọbọ ṣíríkù àjọṣe ẹjọ bọọbù kẹta ní máa mẹmú kìtì máa pààyàn ẹjẹ àbí ẹdí gbàgbé ni apààyàn ògùn ẹjọ gbòlògùn yẹn wà lónìí náà ta lọmọ bí ó wà mọ lónìí ogun kíw ó ti pòórá àfẹ́ni tó bá yẹ ká máa sìn alahaju alẹ́bí láyà mọ́tù fatawakal alalahayi lẹ́bí láyà mọ́tù ọlọ́run tá a máa sìn òun lọ́ba tí ò ní kú láíláí láàtà alìkọ̀júmọ̀ ọba tó dájú lọ́lọ́ ẹni tẹ́ ń sin ọ̀ṣun òṣogbo a irú kílẹ̀ wá ń dẹ́wò yìí náà e fi àlàájú lùkọ̀ yú mò lẹ̀ wà á tó ń ta àbùdú náà òṣogbo ẹ̀yin wá ń sọ òṣogbo omi tí wọ́n fi ń tọ̀ omi tí wọ́n fi ń tábà omi tí wọ́n fi ń fẹ̀gbin ẹ̀yin wá ń sin omi tọ́lọ̀ ń dá àfàlà ta sí lù náà sẹ́ẹ̀sì làákà ìlú ẹ̀yin jẹmọ́ òkè ìbàdàn òkè òkè pé gbé àwọn arinṣẹ́ kan ẹ̀yin kálẹ̀ ń sin ọ̀ràn míyàn ẹ̀yin kálẹ̀ ń sin Ṣàngó ẹ̀yin kálẹ̀ ń sin Ọya ẹ̀yin kálẹ̀ ń sin Ọbàtálá ọlọ́run adúgbẹ́ táwa ń sin o alahaju ojú ẹni tá a máa sìn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ò ní kú láíláí táwa ni ò ní kú láíláí lẹ́yìn ọlọ́run alùpọ̀ yúmọ̀ kọjá ẹni tó lè dá dúró ẹni tí ò ní ní bùkátà sí ló jẹ́ pé ẹni tí ọ̀bá sí náà wà láìwọ́ lóṣù fọ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ kírun táyì gbáwẹ̀ táyì ní pẹ́wò inú mi mọ́ ẹ̀yìn táyì kínú gan inú yídọ̀ ọmọ tó rẹ̀ lọ́dọ̀ sí ju o gbogbo inú rẹ̀ tọ́mọ ayé ló ti gbẹ̀san rẹ̀ nínú sàárẹ̀ lọ́jọ́ gbé àti àmọ́ ọmọ jìyà ni inú rẹ̀ tọ́mọ jọ nítorí ọlọ́run fi bàá dà kan tọ́ba ti fi bàá dà kan inú rẹ̀ ti mọ́ lóòótọ́ ṣùgbọ́n tọ́ba fi bàá dà kan ìwọ inú rẹ̀ inú dúdú tó wá rùn ó tó rùn ju òbu ẹni lọ torí kò ní bàá dà kankan jama alùpùpù yúmọ̀ lọ́lọ́ ọba tó dájú ó sì ò ní bùkátà sí wa ìrun wa kọ́ lọ́wọ́ fi dágùn jẹ́ náà ààwẹ̀ wa tí ó fi dáná ká sin lọ́n ká lè so rere ni látàkùlò ó ṣe náà tán wà lànà ò. asọ́lọ́ ọba tá a wá ń sọ yìí ògbé ọ̀sẹ̀lẹ̀ sọ́lọ́run rí ọlọ́run bá ti wèé e tó gbé pé bẹ́ẹ̀ sùn ọ yàtọ̀ sí ọlọ́run irọ́ tí wọ́n ń sọ nínú báyìí tí wọ́n ní pé ń gbọ́ ọ̀dá àtìlẹ̀ fọ́jọ́ méje wọ́n lọ́wọ́ àtẹ̀mí ní kíni abẹ́gbẹ̀rún fúnjọ́ mẹ́fà wọ́n ló tèmi níjọ́ wo jọ́ keje ọlọ́ni wà lápọ́dé kọ́ lákóná sàmáwá ti wà lárúbọ̀ tí sì sàti àṣà wà máa má sànà nílùúgbùbè à ọlọ́ni kí ló ń ṣe yẹn ti gbàgbé ni àwọn ọlọ́run la dá sánmà àtilẹ̀ àti gbogbo tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ jọ́ mẹ́fà láti dá lóòótọ́ lẹ́yìn tó mẹ́fà wà máa mẹ́fà náà ní lùgù ọlọ́ọ̀ni tiredness fatigue boredom kọ́lẹ́yìn kó sú ni káàrọ̀ fẹ̀sẹ̀ ní ìkọ̀sẹ̀lẹ̀ táwọn ọlọ́ látàkùdù sínà tó wà lànà ó ọlọ́run bá ti wé tògbé kèé sùn ọlọ́run tí bá ti ń sùn tó ń tògbé kèé sẹ́ni tó yẹ ká máa fẹ́ ọlọ́run gúrú gúrú táwọn wáyé <laughs> mú

ẹni tó bá ń pe ògùn sóògùn ló ní ògùn kọ́ ló ní ọlọ́run ló ní ọ̀ṣì láṣù àáfà sóògùn ló lẹ̀ ògùn ló ní ògùn ló dá yín ó kọ tí àbí sọdíìkì bàbá kẹ́nìkan ọlọ́run adúgbẹ́ tó jáwọ́ máa ṣe tọ́ọ̀dì o táwa ń sin ọlọ́run tó dá gbogbo ayé afa gbogbo tí ń bẹ ń sánmà àtìlẹ̀ ta lónìí o aláwù ẹni tí èyí bá ṣe fóun lọ́dá sánmà àtìlẹ̀ kọ̀tọ́ ká máa sùn ẹni tó yẹ ká máa sẹ̀lẹ̀ tó ní sánmà àtìlẹ̀ táwa lẹ̀ tó ní jẹ̀mọ́ Allah. mọ́ńdálẹ̀ bí ẹṣọ́ wàhíń dàwí ń bẹ yẹn lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbéǹde àyàfi kọjẹ́ pé ọlọ́run yọ̀ǹda fún kọjẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run sẹ́ni ní sọ́kí mọ́sálà kan ní mọ́sálà ṣàfà ọ̀rọ̀ ká tó bá dijọ́ àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n tóòrùn ti wà látàrí àwọn èèyàn tó rí ń sọ kọ̀sọ̀kọ̀sọ̀ tá àgbó ti kọkálukú wàhálà àmà lọ bá wà nàbí ọlọ́ ànàbí ádámà áńtà àfúlíbáṣà áńtà àwálò eh, rúsù áńtà kàlílù láì áńtà kàlímù láì áńtà kádàwàkádà alọ́bà bá wà nàbí ọlọ́ alọ́bà gbogbo àwọn kiri yóò tán ta ayé jẹ odidi dá mi lójú ọlọ́ àwọn jésù eke christian ànábì ìgbà wà láì jésù òkèèdè christian muslim ni jésù ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ní sùràtù maria ìní adidu lọ́ọ̀yì jésù ní ẹrú ọlọ́run ló ní í ṣe àbá níyàlè kìtàbà ọlọ́run fún mi ní tíra yóò sì padà fún mi nítorí kéèdè ànábì ìjọ náà wàjà àlà ní nàbí ànábì ọlọ́run ní mubaraka alálùbáríkà sọ ní wá zakati ànábì jésù ní sọ̀rọ̀ ọlọ́run ní máa kí o ta ní máa kí o jẹ̀rọ wọ́n ń kírun jerusalem fẹ́ ráwọn ti yó wàhálà ìyá ọ̀jẹ̀wọ́ lọ́dọ̀ ọlọ́run débi àlùwàlà ń bẹ́ẹ̀ ní ọba ibùdó ní ẹ̀rọ amẹ́gbọ́ lẹ́tọ̀ yusuf akadi lẹ́tọ̀tọ̀ tó làwùjọ àmọ́wọ́ alága gbogbo àwọn tọ́lọ̀ nípa báìbù kùrà nìyẹn afa àlùwàlà ń bẹ́ẹ̀ ní ọba ibùdó ní bí wọ́n ṣe yí báìbù tó wò rà àlùwàlà yìí ìrún ní báyà wọ́n kìrù wọ́n sì ka yẹ̀ sókè wọ́n jẹ́ méjìlá báyà wọ́n jìnnà gẹ́gẹ́ bí njọ́ náà alámọ́dé àbìnà wọn máa yìí kì í. àfà ìrún bẹ́ẹ̀ lọ bíbélì dòde láwà ní tí mo wé sórí aṣọ ẹ̀yẹ òun ni bíbélì pè obìnrin tí ọba ti borí bíbélì ni ọlọ ṣe kíni o kọ fárí kodoro tó ọba fárí kìlò ọ̀dà láńgẹ̀lì aláwọ̀ gbogbo ń tà ń ṣe nù ìsìláàmù lọ́wọ́ àwọn bíbélì mùsùlùmí ni jésù jésù ìbátẹ̀wọ́ ó ní torí pé wọ́n ti pàtẹ́wọ́ ó sì fẹsẹ̀ délẹ̀ ìwọ yóò ṣègbè tí bẹ́ẹ̀ ní báwọn alátọ̀wọ́ ni wọ́n bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ ní ìsìkẹ́lì kan wọn ò rí yídò ní nígbà táwọn náà ti máa ṣe comparative lecture gbogbo ẹ̀ ní mo sórí àwọn ìwé ìbòsí bá àti yóò gbogbo ẹ̀ bá ń ra secondary school we were trained in that line ṣùgbọ́n later àwọn tó ń ṣe èdè máa ń sọ̀pọ̀tù wọn ilé ìta kò lára ṣé tí wọ́n sọ yọ lẹ́yìn pé kọ́mọ̀ fi debate kò bí àkídà ṣùgbọ́n lánàá pure kill làwọn padà focus ṣùgbọ́n àwọn ọmọ wa tó ń ṣe àwa máa ń lẹ̀ we learn from them torí pé yóò jà mọ̀ sí àà ẹ̀fẹ́ àjà wèrè báyìí àfẹ́tọ́ bẹ́nu kùránì náà ní Jésù Yesu sọ ẹ̀yìn òfẹ́ máa kírun tí sọ́ọ̀tì kọ́lá bẹ̀rẹ̀ sí ní kírun lónìí jàmọ́ tó ní ńlá Jésù àwọn <laughs> wọn ò fẹ́ kí ìdá mẹ́wàá ó ṣe kí ni o kò dúró ọlọ́run adúgbò pé ìdíwájú àmọ́ ìdá mẹ́wàá o ṣùgbọ́n àmì àtàlà òun ni ó wà kọ́ sí pẹ̀ gbogbo àwọn tí èkínu tí ègbà rẹ̀ ìyá ọ̀jẹ̀ wọn jọ́nà ẹjọ́ òdìjọ́ náà lọ́n kọ́lọ́run láwà yá alámù máa bá iná àìdí ìwà àmà kàlífà wò fẹ́rí ìtí ń ṣẹlẹ̀ ṣáájú ìtí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run mọ̀ ìmọ̀ àpilẹ̀ àti máa láíláí ọ̀nbẹ fọ́lọ́run ìtó ti ṣẹlẹ̀ ṣáájú ntọ́ ń bẹ wájú wa ntọ́ ń bẹ lẹ́yìn wa kọ̀ pamọ́ sọ́lọ́ wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha wọn ò jẹ́ lérò kiri káàmù ọlọ́run àfi pẹ̀lú tọ́lọ́ bá fẹ́ ni tẹ́bá làwọn kan lọ ní òṣùpá wọ́n lọ sí nǹkan kan wọ́n yẹ wọ́n ṣe scan kò dé wọ́n rí pé ọkùnrin lọ́mọ obìnrin lọ́mọ èyí ò kò sí bíkì níbẹ̀ illa bima ìtọ́lọ́ bá fẹ́ bẹ̀ ni ọmọ ilé jọ́kùnrin kan lóbìnrin tí wọ́n fi sọ pé ọ̀dà ah, àdíkẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àáfà ilábì máa ṣàní o wáṣà àkùrùsí yìí sàmàwá àtọ̀là àga àga ọlọ́run ọ̀fẹ́ ó tóbi kọjá sánmà àti gbogbo ilé ayé yìí àti sánmà combine together àga ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ọba ńlá lọ́lọ́ wà láyà òwúdo rẹ̀fúdó òmù sẹ́ẹ̀rí àti fi ń bẹ ní sánmà àtìlẹ̀ sísọ méjèèjì kò kagara bọ́lọ̀ kò mú wàhálà dání bọ́lọ̀ kò kò súsú bọ́lọ̀ ìyẹn lọ́fà tó jẹ́ pé nínú àáyá àsọ tó nípa ní kékeré wà ó kò sí ọlọ́run tó ń sọ sọ́nà àtìlẹ̀ sí ilé onílé sọ yìí kùrìtíyù à ń parí ẹ̀ ní ìsìn ẹ̀ ń bẹ̀yẹ̀ sọ́nà ló kùrìtíyù fòfẹ́ ńlá ẹ̀ nídìí ká ẹ máa lọ ilé baba aláwo àwọn àfáà kan àwọn èèyàn bí kèfèrí dẹlẹ́bọ wọ́n tẹ ìyàwájú ọlọ́run ẹnu òmìgbà nínú àwọn tó kórí ikú báwọn mùsùlùmí nílẹ̀ nílẹ̀ Yorùbá wa àwọn àfáà wà bẹ̀ àwọn àwọn àfáà tí òun fẹ́ tí wọ́n àwọn àfáà tí ń fi oṣù obìnrin hàn jù àwọn àfáà tí ń dá àwọn orú àwọn àfáà tí ó ṣe àsomẹ́nu ọ̀nà fún yín àwọn àfáà tí ó sọ pé eléyìí ẹ ti sábẹ́ àwọn àfáà tí ó sọ pé ẹ ti mu ti fọ ojú ara ṣé sí àfa náà lélẹ́yìn àfa ọmọ òdèjà àfa àkókò oníṣègùn bàbá aláwo àwọn àfa àtàrẹ lórí burúkú ní òlú ìnáwó ọlọ́run àti pẹ́ o tọ́lá wá o ọlọ́run tí tí sọ́sán máa tilẹ̀ tí ò kọ agara bá tí ò kó nira bá tí ò kó súsú bá tí ò mú wà aládàáni pé ní onílé sẹ́ni àtìlẹ́ wàhùwà làálí yú àlàáfíà torí pọ́lọ̀ ọba tó ga ní sámà lọ́wà sábàbí àkẹ́bọ̀ lọ́wọ́ àjẹmọ̀ kí láàjò Allahu fi sàmà Allahu àkídà àwọn afáàlù nìyẹn mùsùlùmí ayé ọgbà mi bá tọ̀ jẹ́ pé àbí àbẹ́hùn àbẹ́hùn di mélòó bá a ṣe ń sọ̀rọ̀ ọlọ́run wà àwọn kan tó wà di mélòó ni a sì lè kúlù húwà lọ́wọ́ ẹ̀jẹ̀ ìsàlàyé ẹ̀yọ kan ọlọ́run ẹyọ kan òbí záàtì yìí ọlọ́run fúnra rẹ̀ níbo ló wà sánmà wá àhátọ̀ bí kúlì ṣe in ilma ìmọ̀ rẹ̀ his knowledge encompasses everywhere and everything gbogbo nǹkan nìmọ̀ ọlọ́run wà fẹ́ẹ́rí ìjọba tiẹ̀ fẹ́ yí àwọn tàbí táwọn bá ní òye wa ọyẹ táwọn mọ̀lẹ́kà kan bínú sáwọn aládàá lónìí jọmọ́ mọ̀ wà ní mọ́sálásì sẹ́ńtì ẹ̀ ní wà ní mọ́sálásì pẹ̀lú ṣé kí ló wà mọ́sálásí pẹ̀lú mi nẹ́tíwọ́ọ̀kì wọ́n sì wà níbí yes or no atẹ́gùn nẹ́tíwọ́ọ̀kì ó sì dorí fóònù mi wọ́n sì pè mí láti Saudi yóò sì wọlé ará London pè ti Canada Sudan pè ti Egypt pè jọ ṣé gbogbo omi náà ní MTN blowa MTN everywhere you go you are a liar jọ everywhere you go tọ́lọ́ bá da gbogbo ẹ̀gbọ́n lọ́wọ́ <laughs>

àwọn tó dá lé wọn ti dolówó atẹ́gùn tọ́lọ̀ ń bá da gbogbo ẹ̀rù aláì facebook ní facebook wọ̀sáàpù ó kékeré yọ wọ̀ dànù instagram báyìí yọ̀ọ́kẹ̀ yọ̀ọ́kẹ̀ gàdànù ni kí ni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run adúgbẹ́tò sàwọn mùsùlùmí o ọlọ́run tún sí sọ́sánmà àti ilẹ̀ ọ̀wà sù òun ni àlàálíyù òun lọ́ba tọ́ga níbi ọlọ́run bá wà àlọ́wù ti sàmà jẹ́mọ́ bí ọlọ́run bá wà o wọ́n sọ pé ọlọ́run àbí ọwà bẹ́ẹ̀ wọ àtidá àbú ni o àtidá àbí ọlọ́run fún rẹ̀ ń bo lọ́wà o sàmà láti sánmọ̀ knowledge wà ní gbogbo àyè ìmọ̀ ọlọ́run ọkà ní gbogbo àyè ni jàmá mo rò kẹ́yẹ yé alavim ọlọ́run tá a wá ń sọ ìjàmá kí la pé alavimu ni azọmọ làwùlà azọmọ tù wàlíkíbúrì yahoo wàlíjàbárùtì wàlímọ̀làkùtì kí nǹkan tóbi bọ̀ áyà kí nǹkan tóbi bọ́ọ̀dì asọ̀rọ̀ bọ́ọ̀dì kọ̀mọ̀mí kí nǹkan tóbi débi pé kọ̀sẹ́ tó tó lè tóbi tó ọlọ́run nìkan lọ́ba tó tóbi níjọ́ òní Ọbásanjọ́ jẹ pẹ́sidẹ́ǹtì Nàìjíríà sọ́bàtọ́jọ́ tó bẹ̀ kó pinnu pẹ́sidẹ́ǹtì lónìí Buhari ó nìkan lọ gbé wa lọ́tà àbí ìjọba wa adúmọ̀ tí fáwọn ọkùnrin lọ́yọ̀ọ́ sí ó tóbi lánàá lọ́yọ̀ọ́ sí sádùmọ̀ tí sọ fóun ní gómìnà lónìí mọ́ sẹ́ẹ̀ wá gbọ́ ní pé ah, wọ́n ti yọ ọlọ́run sí mẹ́tí jọ sí tú o ọlọ́run bẹ́ẹ̀ lọ abẹ́fẹ́ gbọ́ ni <clears throat> ta ló fẹ́ yọ náà ta ló ó ti di téèyàn lè rí ó ti pòórá torí náà a bá ti wá wo ìtumọ̀ kùrùsí yìí ìyẹn kọfí gan pé ááyà ògan fún rẹ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ àtàwọn ọlọ́run tó wà bẹ́ẹ̀ aya àfihàn o ááyà lánàá ìyẹn lọ́wọ́ afa ọ̀fẹ́ rábẹ̀ afa ní alákọ̀ọ́kọ́ fún rẹ̀ ọ wà nínú fi máa sọ wa tá a bá ẹjẹ́ nkẹ̀ mú àdìsí tààfà àwọn àbúrò rà kọ̀sátìkò àwọn àbá àkáàdì tí wà ń bí ní o díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa tá a rántí ntọ́sẹ̀lẹ̀ tábù rè rà lọ́bí aláàánì jẹ́mọ̀sẹ̀ rántí abẹ́ ti dàgbé Ànábì sallallahu alaihi wasallam ó kó àwọn sàdáká tó lù tìrì ó kó àwọn ó kó sọ́dọ̀ àbúbà yọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ àbúrò rẹ̀ wá jẹ́ kọ́yà jẹ́ sọ̀rọ̀ bíà á máa mọ ẹni tí ń dọ́gbọ́n wá yọ kíní ìjẹ <clears throat> kíni tí ó wà tẹ̀lẹ̀ àbúrò rẹ̀ wá jẹ ṣàìtàn ọ̀dọ̀gbẹ́ ṣàìtàn ni ó wá gbà mú àwọn sàbí sàbí èṣù gan wọn ti so èṣù mọ́lẹ́rù ní mọ́sálásí <laughs> fẹ́rẹ́ bí èṣù láyé àdàbí wọn so mọ́lẹ́rù ní mọ́sálásí àwọn sàbí wà láyé mọ́ ẹni wọn pọ̀ ẹ wá wo lónìí àtẹ̀mí àti ní kọ́lọ̀kọ́lá àti kọ́lá ẹni náà mùsùlùmí ní spiritual problems lẹ́yìn àjẹmọ́ wà máa da mùsùlùmí láàmú àwọn alábàtì dá wà láàmú kí ló fà àti wíìkì. Ah! ẹ ẹ bá umaru ṣe ẹ gbọ́ umaru rí umaru ibùdó lè eh, ibùdó lè Khattab a ah! sàbẹ́ fàtà ẹ sọmọ yín ní umaru mọ́ọ̀sà ọ̀dọ́ àgbà ní umaru wọn bẹ̀rẹ̀ lé ọmọ tá a bá sọ ní wọ́n di ọ̀bá lé ọlọ́run orí mi wá tí wọ́n di náà lé ó lé díẹ̀ ọlọ́wà jó lé sí di ẹsẹ̀ kó lé bí wọ́n ti jó lé sí di ẹsẹ̀ ẹ wo wọ́n tó ṣe lé yẹ wà láì oṣù máa bẹ̀rù sí mọ́ àdìsí Bukhari anájú sọlọ bá àlọ́ ó ní rẹ̀ wọ́n máa sàlákà fájà o ò ní gba ojú ọ̀nà kan kọjá báyìí àfi kí ṣe ìfọ́n kọ lọ gba ojú ọ̀nà tí umaru sẹ̀dá àdúgbò mọ́sára tó sọ̀rọ̀ ní Ìbàdàn ká ní pé umaru ń bọ̀ wá sí ọ̀n bọ̀ wá sí òkútùbà ní mọ́sálásí tá a ti sọ̀rọ̀ ní alùpàṣọ ní mọ́sálásí Ìbàdàn bí umaru ṣe wá ń bọ̀ ọ̀n bọ̀ láti di ọ̀sán sẹ́ẹ̀dì ọ̀sán lọ́nà òkè ṣàìtọ́ wá ń bọ̀ láti ọ̀nà muslim òun náà bọ̀ wá sí eré alùpàṣọ ọlọ́gbé ṣàìtọ́n kó mọ́ rúgbọ́ láti ibi ọ̀sán ẹmọdé sọ ọlọ́gbé yọ wà padà sọ́nà ọlọ́run ṣògo <laughs> yọ wà lọ gbọ̀n náà mú lóko <laughs> pé umaru a ètò bẹ́ẹ̀ ibi tí umaru bá gbà wọn àti èsù dá ọlọ́run fáwa náà nìmọ́ ní kàlí ilé bẹ́ẹ̀ àfa àké sọ̀rọ̀ ẹnu o ọ̀pọ̀lọpọ̀ òní lónìí èmi náà jẹ́ kan lóyún àfa àtẹ̀mí àtẹ̀yìn mọ́ ni wá ti lọ lẹ̀ àwọn tó jẹ́ ọlọ́ọ̀lẹ̀ pọ̀ à ń dára pọ̀ mùsùlùmí jẹ àràmù owó àràmù la ń jẹ mùsùlùmí lánàá wọn ò sì fẹ́ owó díẹ̀ àlùbáríkà pọ̀ lónìí òṣìṣẹ́ ìjọba kò ní ebi ebi iṣẹ́ lásìkò tọ́jọ́ wà nù lẹ́tà tó gbára wọn síṣẹ́ aago tó yẹ kó kú kò ní tó tí ó fi kú òṣìṣẹ́ àdáni òun náà ṣe tiẹ̀ ọ̀gá tó yẹ kó òun náà sanwó kò sanwó òun dìbẹ̀lọ́pù bísínẹ́sì ẹ̀ lọ àwọn obìnrin iṣẹ́ òkú sínú ó fi àjà àwọn wọ́kàtì àáfà nínú rẹ̀ android ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí burúkú lónìí youtube làwọn èèyàn wò fíìmù tí wọ́n ní kẹ́mẹ́ wò ló tẹ́lẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ ti tóbi jù àti báyìí kò gẹ̀ sí youtube àwọn eré yorùbá tẹ̀ ń wá aṣọ tó wà youtube ẹ máa wò ń bẹ̀ àwọn eré blue fíìmù lẹ́lòmíì ló ń wéṣẹ̀ àsìkò ẹ̀ àsìkò àwọn èèyàn wà useless ọlọ́mọbẹ̀ mọ̀jẹ̀ lásìkò tí máa fi máa wo ra dáadáa yẹn ọlọ́mọbẹ̀ mọ̀jẹ̀ ní o sànú mi o àgbèrè tí máa wo youtube tí máa wo ra dáadáa ń bẹ̀ tí máa fi wo tẹ́lẹ̀ àáfà kò jẹ́ òwú mi lórí bí fi ìra tẹ́lẹ̀ ìnú ilé ó ní àáfà ó sùn kódà ó dẹ́ sùn gan tó ní kò wú mi lórí kọ́kọ́ bẹ́ẹ̀ làdé olùmọ̀ tẹ̀sí lórí tí ń kówó mi àpò ó lè ra lẹ́tà oṣù lọ́bọ̀ náà kò fi ẹ̀wú mi lórí àti ra gan ọ̀ọ́dà fún bàbá àtọ̀ wà rà lọ́lé ìbáwọn ìyàwó náà lájọ ẹ̀sùn sọ́sán wọ́n ti bá yẹra fẹ́ẹ̀sì orí fóònù ẹ máa wo YouTube lọ data ni sẹ́ẹ̀kì data tó ti á kíìpù gan ní ìsẹ̀ four gig one thousand two one thousand five <laughs> ó lò ó lò ó lò wọ́n tọ́ láwọn ọkọ̀ anáìsí ẹlòmí òfin ní sùn yọ́ọ́ máa wo YouTube ìdálẹ́ ni kọ̀wá sí ìmọ̀ chatting whatsapp video call ìbò àfà eh, whatsapp video call ń táwọn ọmọ ń lo android fún tẹ́ ẹ dórí àfà mi tó ti níyàwó méjì mẹ́ta ńlẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ló tún máa lò tẹ̀lé lórí íńtánẹ́ẹ̀tì àti kábẹ̀wò lọ. umaru ọmọ ẹ lọ èso ọmọ sani tó ráwọn yẹn wò tí ẹ rẹ fẹ́rò ṣùgbọ́n wà lónìí mo kí la ti ń yí inú ẹsẹ̀ owó àràmọ́ la ń jẹ àwọn èèyàn ń ṣe sìnà lọ pẹ̀lú àwọn ọmọ omi olómi èyí tí olè sùn náà odidi ó ń sèṣì náà áfù afa ọ̀rọ̀ ẹ̀yìn ní kùlà òfófó kùlà ìmọ̀rin òhò kùlà ìmọ̀ sọ̀sọ́ kú sọ lẹ́nu ó ní ìrọ̀lẹ́ yẹn fẹ́ kà ń bẹ̀ àwọn tó ti ẹ̀sọ́ wá di adùn anú lẹ́gán ṣe kí ni ó ti pọ̀ jù kọ́lọ̀ ń kójọ kó sàánú èmi àti ní o kọ́ sàánú wa kọ́ dá ìmọ̀ni padà fún wa o ìmọ̀ni wa ti ní pọ́blẹ́mù ní o ìyẹn ló fà àbúrẹ́ra ọgbẹ́sùn báyìí òun ò sọ̀rọ̀ èṣù wa ní bí n sọ kankan fún ọ so orí tó bá fẹ́ kọ́lọ kọ́lọ ọmọ ẹgbẹ́ ọ̀sọ ká kò sí yóò sí tó o bá ti kà láyé àbáàlà bá kà nínú lọ́ọ́ ìfà kò nínú àfẹ́ ó rí pé ọlọ́run sì máa ti di àwọn màlẹ́kà tí ọmọ ẹgbẹ́ ọ̀sọ nǹkan yìí èṣù òsì nílé súnmọ́ kò sí yóò ní ọmọ ẹ̀ka kí ni kọ́ ọmọ ẹ̀ka nígbà táwọn yàrá fún àbíyàtà àmẹ́bí ní sọ̀rọ̀ ẹ̀tọ́ mọ́ sọ̀rọ̀ èmi ọmọ èṣù nù sórí ọ̀rọ̀ tó ti sọ fún ọ yẹn o òdodo ni o ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ fún ọ onírọ̀ ni àṣé kọ̀dí yẹ́sì dùk alikadu àtẹni tí máa ń parọ́ gan kó lè mú òkú láàyè <laughs> níjọ́ mi nẹ́tíwọ́ọ̀kì lè wà àfàìlébù kọ́sọ̀ òdodo ṣùgbọ́n kò ní pé irọ́ ní máa pa irọ́ ọ̀nà ẹ̀dín náà òdodo kan à ní fọkàbalẹ̀ sí kọ́mọ̀lọ́dà wà lágbóó náà ṣùgbọ́n òdodo jáde lẹ́nu ẹ̀ àfikúrù sí yù ká máa kà àlàtọ́lọ̀ fi máa sọ yìí <clears throat> níbàdàn tiwa náà tá a wà nínú rọmọdán kan mo lọ sí lẹ́tọ̀ níbì kan rọmọdán ọdún yẹn ti pẹ́ díẹ̀ sẹ́yìn àwa sọ̀rọ̀ nípa tó débi kùrù sí yù káwọn èèyàn má fẹ́ bọ́ káwọn èèyàn súnmọ́ lọ́hùn kan yàgò fún ṣíríkù kí wá làwọn kan tí wọ́n máa ṣe àsọ̀rọ̀ yìí ti xaara káwọn ká kùrù sí yù kama sàkárù àlọ́ kama sàkárù lọ́lẹ̀ kama kàkàtì jọ jímọ̀ afáṣọ kama sẹ́mẹ́fìlà òru kama gbàrẹ́ monday thursday aṣọ àwọn nǹkan táwọn èèyàn ọmọ ṣe tọ́lọ̀ òfin àwọn níbi kéde o aburú àfà mọ́ wá sọ̀rọ̀ débi kò sí yù àtẹ́kanú àwọn ìyàtọ̀ wa ń joko àsódìbí tí mo sọ mọ́wọ́ ìyá yẹn wá ní sọ̀rọ̀ kan jọ kan ìyá yẹn jẹun lọ́wọ́ ègùn ẹja bá a lọ́rùn níbàdàn ìgbẹ̀já sí kí ni ọba àyà ìlọrin ìyá ní gbogbo fẹ́rí kò wọ́n ṣe ojú òun ti pọ́n wọ́n ní kò wọ́n da omi gírì òun dà wọ́n ní kò wọ́n wá fùfú tó gbóná àbí nǹkan kò wọ́n sáré kíbọ̀ fún kò wọ́n mọmi sí ó ní gbogbo ẹgbẹ́ ìlú olóhùn sí ni pé òun ti ẹ̀jẹ̀ jẹ òun sá ń pọ̀ òun sáfẹ̀ bí àáfà ẹ̀jẹ̀ jẹ́ mọ́ jáde ní ìyá ó gbé yín lọ sí ìtúgbà lọ sí ìtúgbà ọ̀pẹ́sẹ̀ ọ̀pẹ́sẹ̀ bí bó a fúnra mi mọ́sẹ́jà mọ́ dáná ó ní nǹkan kẹwàá tó lórí a àǹfààní àtọwọ́ àti wá àti ilé àwọn inú àwẹ̀ public lecture ní lecture yẹn nínú àwẹ̀ àwọn àlẹ́ta àwọn èèyàn máa organize nínú àwẹ̀ tá a lọ ṣe ni ó ní bá rántí òun bá gbé wọ́n ní káwọn máa ka produce òun tó bá tẹ̀lẹ̀ sáwọn kódà káwọn ọ̀tà náà omi káwọn owó ìyàbá ẹ̀jẹ̀ bá ń di kọ́ọ̀fù tó mi wá ó lóun bá gírí sọ̀rọ̀ náà ni òun bá ẹjẹ bá ń ka kùrùsì yìí bẹ ìyá bá gbé kùrùsì yìí wà láì ojú ẹja lọ. ìyá yẹn tó fún mi lówó ó ní ìsáàsì mo fẹ́ fún yín lówó ni owó kí ẹ̀yin lọ́lọ́run ló sọ́rọ̀ tó à mọ́mọ́ èmi sọ bá àkàdùn sí àní ọlọ́run oríṣi ni bọ́yé mi gan tí mo sọ báyá mẹ́rin mi kò ṣe kí ni o kò débẹ̀ ìlọ́fà àwọn àáfà omi rádaràda tó ń sọ̀sọ̀kú sọ pé ẹgbẹ̀rún ìyá àti ọ̀ràn àjẹ́ kò lè máa jẹ́ ìwà àbá àtọ́ àjẹ̀fẹ́ bí wọ́n náà wà ní ẹgbẹ́ oṣó ṣèbọ̀ wà ní ẹgbẹ́ èmèrè ẹgbẹ̀ káwọn àfà náà wà ní ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ ìmùlẹ̀ ni wọn ò sí lè bú ẹ ajẹ́ wọn ò lè bú oṣó wọn ò lè bú àjẹ́ wọn ò lè ṣe wá sí débi pé ṣíríkù tọ́dáwọn náà jẹ́ mú ṣíríkù kẹ̀bíìrì ó lẹ́gbẹ̀rún ìyá àti ọ̀ràn àjẹ́ ẹlẹ́ Yorùbá mo ní oníṣọ̀kúṣọ̀ ni ọ sọ ọlẹ́nu dànù ni ìwọ sọ pé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yàtí ọ̀rẹ́ àjẹtà làjẹ́ ilẹ̀ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ kù sí yù ọ̀sán gbáfàjẹ́ ilẹ̀ Yorùbá àní òsàjẹ́ àní òṣòṣò ṣùgbọ́n lẹ́ni wọ́n wà láyọ̀ lẹ́ni wọ́n tí wọ́n bá jábá bára ni wọ́n ṣe ń kú ọ̀kadà ṣe ń gbàjẹ́ ṣubú àbọ̀ ọ̀rọ̀ ọ̀kadà ṣe ń gbàjẹ́ ṣubú ọ̀bẹ ṣe ń gún àjẹ́ lọ́wọ́ ata ṣe ń gbóná bàjẹ́ lọ́wọ́ àjẹ́sẹ̀ ń sùn tí ọmọ ẹ̀ làágùn <laughs> ọwọ́ àtọ̀ àjẹ́ di ṣebí èèyàn bí ẹgbẹ́ rẹ̀ làjẹ́ àbí lájẹ̀ ló làjẹ́ ni ọwọ́ àmì ẹ̀jẹ̀ rò yà sọ ọlọ́wọ́ àwọn tí ọlọ́wọ́ bá ń ka yù àbí wọ́n ń àwọn àjẹ́ ó sì máa pariwo pé a àfa yẹn sọ fún kọjá wọn ráyè kò mọ sọ fẹ́ fún ìnáwó a ìyẹn jẹ́ hafizul Qur'an ebe bọ́ o kèjà wọn sọ lọ́wọ́ fún ṣíṣe tìlàwà tìlàní báyìí ìmọ̀lẹ́ òkú àwọn ní báyìí àwọn ò ní Qur'an afọ ọ̀pẹ̀lẹ̀ àdáadáa ẹ̀ńtọ́ wa pẹ̀lẹ́ sípò ní ti mọ̀rọ́jà ní lóru ara wọn lára ń jí lóru ó ṣe mọ̀jẹ̀ kọ́wọ́ bà wá tọ́ba ti di pé tó o lè ọ̀rọ̀ ayé ṣe náà fi lóòrùn mọ́ ọ̀rọ̀ ayé ṣe kankan tó fi lè súnmọ́ lọ ọwọ́ ti bọ̀ ọ́ wọ́n ti pín ẹran rẹ jẹnu àwọn aláburú tọ́lá ti ṣe tọ́lọ́ àfa àwọn ọba alágbára bíi wúmọ́rù tani ọ̀gá àwọn olórí ibú ayé àtọ̀run fún wúmọ́rù ìwọ́ wá ní ẹgbẹ̀rún yàtí ọ̀ràn àjẹ ẹgbẹ̀rún sí inú lè rẹ̀ tẹ̀bí wọ́n jọ fúnra rẹ̀ ọlọ́ gidi tọ́lá sí kò rí sílù lẹ́yìn ní ìwé ìyàtà wíkà egun ẹja sì lọ ni ṣèbí mẹ́rin tó ní sí ni ìmẹ́rin rẹ ló ní pọ́blẹ́mù ìmẹ́rin tèmi náà ló ní pọ́blẹ́mù tí ìmẹ́rin wọn bá dá tàbá sí àdágan àjẹ́ ó sì máa sọ kó tí ó fò sọ́lẹ̀ tí ó kù dáadáa jẹmọ́ ìjà tó máa nìwà ṣe ẹlẹ́kejì wọ́n fẹ́ ká máa ka kùrù sí yù dúbúrọ̀ sọ̀làwá sí lèmọ̀ tó bá ànábì sọ wípé mọ̀ ń kọ́rọ̀ à ayatul kùrìsì dúbúrọ̀ kúlì sọ̀lá ẹ̀yin tẹ́ ẹ̀yin obìnrin tẹ́ ń sọ̀rọ̀ lẹ́yìn ẹgbọ́ mi kó lè jẹ́ pé yóò wúlò fún yín lọ́la èyí tẹ́ ẹ ti gbọ́ ọ̀yẹ́mọ́ discuss ẹ̀ for now ó ní mọ̀ ń kọ́rọ̀ à ayatul kùrìsì dúbúrọ̀ kúlì sọ̀lá ẹni tó bá ń ka kùrìsì yìí lẹ́yìn ìrun kọ̀ọ̀kan tó jẹ́ ìrun ọ̀ràn yẹn ara súnà nìyí àtàlà àti ẹ̀tẹ́ bá ti kírun ọ̀ràn yẹn tán astagfirullah astagfirullah astagfirullah Allahumma anta salam ومنك الصلاة تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت بلا بلا اللهم أعيني على ذكرك هيك على هيك على كرسيو هيك على كل ولو فلاك ما بس وانو سنة يا سبحان الله تايتري الحمد لله تايتري الله أكبر 34 أو سبحان الله تايتري الحمد لله تايتري الله أكبر تايتري لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. Everybody 100 méjèèjì lọ́wọ́ àwọn àdìs jọmọ́ nítorí bí ìyá wílẹ̀ yìí rọrùn ṣùgbọ́n lọ́dọ̀ wá ń bí <laughs> kọ́lọ̀ wọn sàánú wa nígbà tó yẹ bá fi wọ́n sẹ́ ọ̀tọ̀ ní tí wọ́n máa wí ṣubá náà la wàlẹ́ àmdùlélá àjámọ̀ ọ̀rọ̀ sóló láyè láyà tàṣà só àjámọ̀ nítorí bí wí àti jìbìtì àdìsílẹ̀ gbogbo wa láti sẹ́lá mọ́sálásí wa tí bíbí àyè ó fi kú tútù náà ó ṣe kí ni ó tí ó dìde wọ́n ní a máa ka kù sí yù lẹ́yìn èké ni o lẹ́yìn èké la pè jàmá lẹ́yìn ìrun kọ̀ọ̀kan jàmá àbúrò pé yẹn náà clear àbí ò clear ànábì lẹ́yìn tó bá wá ń kà lámùyẹ̀mù náà àwọn min dukhulil janna ìlà àyàmọ̀ níbo mi ìlà àlùmọ̀ sẹ́ẹ̀rọ ń tàn ní tó lè fa kọ́mọ́wá gbìyànjú náà làfà ìsìn jàmá tó ń tàn bá fi lè kú tó ń tàn tó bá fi lè kú yọ wá zànà ta ló ẹni tí máa ka kò sí yù lẹ́yìn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a bá lè máa ṣe léyìí oore ńlá ni o àáfàá ní bákan náà wọ́n fẹ ka ẹ̀ńdà náà ẹ̀ńdà àná àdíìsì tó orun ti oríṣiríṣi gan ṣùgbọ́n náà àdíìsì sọ jùbìlì ṣàìtọ́n sọ àdíìsì òun náà tó ń bẹ́ẹ̀nbẹ̀ àtàwọn àdìsí ni alimoyin ká tó sùn ká lè pa nǹkan òṣèlú ìṣọ́ ọlọ́run ló ṣe fi yan òun ló bá ní ẹ wá wò ẹ ń bá kà lẹ́yìn ọkọ̀ kan yọmọ ká kò sí ilé ẹ̀mí lójúmọ́ ẹ̀ márùn atọ́fẹ́ sùn àkà ìgbà míì náà ọkẹ̀ wù ọ ọkà ayé ọlọ́run ni sẹ́ẹ̀kù tó wà náà wà káàbù tá a ṣe láàárọ̀ tá a ṣe nírọ̀lẹ́ jẹ́mọ́ kílẹ̀ ń lọ ní olóògùn sí mẹ́ ìjọ <clears throat> sọ fún mi kílẹ̀ ń lọ sọ òògùn sí mẹ́ kílẹ̀ ń wá lọ sórí òkè ẹ̀yin mùsùlùmí ẹjọ́ kílẹ̀ ń ṣe gbẹ́rẹ́ fún náà kílẹ̀ ń jẹ àpèjẹ sí náà ẹ̀ ṣe mójútó mímọ́ ka ọ̀kan nínú àwọn tá a fi máa ń wà sọ̀rọ̀ lọ tí í ṣe ayatul kursi abẹ́lọ́n ìwọ̀nba tá a sọ yìí díẹ̀ ló táwọn àbá àsọ lásọ kọ̀sásíkò ọlọ́run tó wúlò fẹ́ sọ́sọ́ àtàwọn tá a gbọ́ fi allahumma j'alil qur'ana shifa'an lana wa nuran wa burhanan wa hujjatan lana la alayna kùránì ọlọ́run dáadáa fáwa ló jẹ́ sábàbí ìwòsàn fa sábàbí ìdáyà fa ṣé ní mọ́lẹ̀ fa ṣé lẹ́rìí fa mọ́ ṣé lẹ́rìí takò wájú ọgbẹ́dà kìámà kùrìsíyù òun lọ̀gá àyà ọlá ti bẹ́ẹ̀ fún láti díẹ̀ bẹ́ẹ̀ yìí àlàyé táwọn afáàṣe àti sọ lílò rẹ̀ àti sọ ọlọ́dẹ wúlò fún wa subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi wa barakatuh